والله أكبر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 ورغب فيها في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمات عباد الله وقد سبق لنا الحديث حول منهج النبي صلى الله عليه وسلم فيما يتعلق في بعد ما يتعلق بالمعتقدات حيث بينا منهج النبي صلى الله عليه وسلم في اعتقاده عن الله سبحانه وتعالى في آه، أنواعه الثلاثة في اعتقاد النبي صلى الله عليه وسلم عن ألوهية الله سبحانه وتعالى وربوبيته وأسمائه وصفاته واعلموا عباد الله أن من أركان الإيمان بعد الإيمان بالله سبحانه وتعالى الإيمان بالملائكة واعلموا عباد الله أن الملائكة أجسام خلقهم الله سبحانه وتعالى من نور لا يأكلون ولا يشربون ولا يتنزلون ولا يعصون الله ما أمرهم وهم عباد الله المكرمون اعلموا عباد الله أن الإيمان بالملائكة ركن من أركان الإيمان ويبطل الإيمان بعدم آه، بعدم الإيمان بالملائكة وقد وردت آيات كثيرة في القرآن العظيم وأحاديث صحيحة في أحاديث من أحاديث النبي صلى الله عليه وسلم فيما يتعلق بالملائكة وقد وصف الله سبحانه وتعالى لنا بعضا من الملائكة وقد وصف النبي صلى الله عليه وسلم لنا بعضهم ويجب علينا أن نؤمن بهم آه، إيمانا آه، جملة بحيث إنهم بحيث إن منهم من يرسله الله سبحانه وتعالى أي من يكون الوافد بين الله سبحانه وتعالى وبين أنبيائه ورسله مثل جبريل عليه السلام ومنهم من وكله الله سبحانه وتعالى بالأمطار والإنبات كميكائيل عليه السلام ومنهم من وكله الله سبحانه وتعالى بنفخ الروح بنفخ بالروح آه، الروح عند آه، انتهاء هذه الحياة الدنيوية وعند قيام الساعة وهو إسرافيل وكذلك منهم من وكله الله سبحانه وتعالى بقبض أرواح عباده وهو ملك الموت عليه الصلاة والسلام ولم عباد الله أن الله سبحانه وتعالى ذكر من الملائكة آه، من الملائكة من كان لهم يعني وظيفة خاصة في القرآن الكريم ومن ومن الملائكة التي وردت ذكرهم في في القرآن آه، مالك حيث قال الله سبحانه وتعالى ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون وهذا وارد في القرآن وكذلك وارد في القرآن أيضا آه، الملك أي أو الملائكة التي وكلهم الله سبحان الذين وكلهم الله سبحانه وتعالى بكتب أعمال العباد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وكذلك منهم خزنة النار كما قال الله سبحانه وتعالى في القرآن وقال لهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء واعلموا عباد الله أن الملائكة كثيرون كما ثبت ذلك في حديث النبي صلى الله عليه وسلم وكلهم يعبدون الله سبحانه وتعالى لا يعصون أوامر الله سبحانه وتعالى يعبدون الله سجدا وركعا وقياما كما ثبت من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أصطف السماء وهق لها أنت إذ ما من مولي أربع أربع أصابع إلا وفيها ملك إلا وفيها ملك وادع جبعته ساجدا لله وهذا الحديث يدل على كثرة عدد الملائكة وكذلك هناك حديث آخر صحيح عن النبي صلى الله عليه وسلم الذي قال فيه النبي صلى الله عليه وسلم أنه يدخل في كل يوم سبعون ألف ملك في بيت المعمور يعبدون الله سبحانه وتعالى ثم لا يرجعون إليه بعد خروجهم وهذا يدل على أنه يدخل في كل يوم سبعون ألف ملك يدخلون البيت المعمور الذي يوازي بيت, آه، بيت الله العتيق في مكة في السماء السبع هذا يدل على كثرة عدد الملائكة وهذا يدل على أن لله سبحانه وتعالى عبادا يعبدونه ولا يعصونه ويعني وننتبه ونتنبه إلى هذا الأمر المهم وذلك من فوائد الإيمان بالملائكة حيث إنهم لا يعصون الله سبحانه وتعالى فينبغي لنا أن نبتدئ بهؤلاء القوم الذين يعبدون الله سبحانه وتعالى ولا يعصونه وكذلك يزيدنا الإيمان بالملائكة إيمانا بقدرة الله سبحانه وتعالى حيث خلقهم من نور حيث خلقهم يعبدون يعبدونه ولا يعصونه شيئا وكذلك إعلام عباد الله أن الملائكة لهم آه، قدرة التحول يتحولون من صفة إلى صفة آخر كما ثبت ذلك في القرآن الكريم وكذلك ذلك بالحديث الصحيح أدوكم الله بارك ولا أترى كافي كما النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا كما تأتي عليكم كارم عليكم وريا جنجتار يا الله بارك ولا كما تسمع وتابع النبي àti gbogbo àwọn tó wà wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam kíjọ kíjọ gbìdàn kìyàmà ẹ̀yà rúṣẹ́ ọlọ́run bá ríjọ lá gẹ́gẹ́ bá ti máa sọ fúnra wa ní gbogbo ìgbà ife gbogbo ọ̀rọ̀ pátápátá Al-Qur'anul Karim èyí tí ń sí ọ̀rọ̀ ọlọ́run bá ríjọ òun náà ní ọ̀rọ̀ tí a máa ti síwájú gbogbo ọ̀rọ̀ táà gbọ́dọ̀ sọ tán kátún sọ ọ̀rọ̀ ẹlù kátún gbé ọ̀rọ̀ ẹlù míì lé bákan náà kálọ̀ lè máa ipé ìlànà nábi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo ìlànà tẹ́yẹ̀ máa tẹ̀lé gbogbo tá a bá ti wá pè ní àdádálẹ̀ nínú ìjọsìn a bá nínú ẹ̀sìn kálọ̀ lè anu ní gbogbo tó bá ti anu kò lè gbéyàn ẹjẹ́ ká páyà ọlọ́run nípa apá àbúṣe ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá àlekè ọlá ti pàápà àtẹ rẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an ibi ká páyà ọlọ́run bá àlekè ọlá gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi bó náà ṣe ń pè wá lọ síbẹ̀ tó sì ń lori wá lójú kòkòrò lórí ìpáyà ọlọ́ọ̀bà àlejọ́lá ní gbogbo oníkíbi tá a bá gbogbo àyíká bá bára wa tó ní ọlọ́ọ̀bà lọ lè mọ̀ ìpé ìpáyà ọlọ́ọ̀bà yìí ní fún gbogbo ipò tá a bá wà tún láti ní fún wa àti ká ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bá a ti ń bá àlàyé bọ̀ nípa kí ni ìlànà

nípa àwọn tẹ́ tọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlá ń ṣe kí ni àti ọkàn tí Ànábì sallallahu alaihi wasallam lákàrẹ fún wa nípa ìjọsìn fọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlọ́kà tuntun kí ni àti ọkàn tí Ànábì sallallahu alaihi wasallam lákàrẹ fún wa nípa tó ní ẹ̀rù sí ọlọ́ọ̀bá alékiọlá nínú àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa tó jẹ́ orígun ẹ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ tó jẹ́ pé tí yóò bá ní ìgbàgbọ́ nípa rẹ̀ tí ìgbàgbọ́ ò bá dúó nípa rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù irú ẹni bẹ́ẹ̀ ò lè dúó irú ẹni bẹ́ẹ̀ ò lè jẹ́ mùsùlùmí òun náà ni kí á nígbàgbọ́ nípa àwọn màláíkà ká nígbàgbọ́ nípa àwọn màláíkà tó jẹ́ pé ọlọ́wọ́ bá àríkíọlá òun náà ló ṣẹ̀dá wọn

yàtọ̀ sí bí àwọn èèyàn tọ́lọ̀ ọba àríkẹ̀ ládá àtàwọn àrìjẹ̀nú bí àwọn sí lè tẹ̀ láti Ọlọ́run gbà tó bá wù wọ́n wọ́n sì lè má tẹ̀lé tó bá wù wọ́n àwọn màláíkà tá ń sọ yìí Ọlọ́run ọba àríkẹ̀ ọládá wọn ó gbé iṣẹ́ oríṣiríṣi ó gbé inú àwọn ayà ọlọ́wọ̀bá àríkẹ́ ọlá tó ti sàlàyé fún wa àtàwọn àdídì ànẹ́bí sallallahu alaihi wasallam tó ti sàlàyé fún wa túláàsì ní ká ní ìgbàgbọ́ tí àwọn màláíkà ìgbé wọn bẹ túláàsì ní ká ní ìgbàgbọ́ tí àwọn tẹ́ tí ànẹ́bí sallallahu alaihi wasallam júwe fún wa àti tí ọlọ́wọ̀bá àríkẹ́ ọlá sọ fún wa nínú Al-Qur'an ipe àwọn màláíkà iṣẹ́ àríkẹ́ ọlá yìnyàn tó mọ́ ṣe

minal ghaibiyat nínú àwọn àgbáyé kọ̀kọ̀ ní tọ́lọ̀wọ́ bá alẹ́kẹ́ ọlábí ìròyìn àwọn mùmí ní pé alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tí wọ́n fojú wa bẹ́ẹ̀ náà lágbà àwọn màláìkà náà ń bẹ nínú àwọn kọ̀kọ̀ tó jẹ́ pé bọ́lọ̀wọ́ bá alẹ́kẹ́ ọlábí gbé wá fún wa bá nàbí sallallahu alaihi wasallam ti sàlàyé rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ a gbọ́dọ̀ wá tẹ́lá káìkalẹ̀ ká máa wá láàmà gbé sí láàkáì ẹ̀yìn gbàtàwà ni malakul maut màláíkà ti ń pààyàn ẹ̀yìn bóò ni màláíkà ayọ̀ kan sì wá máa pa ogun ẹ̀yàn tí ogun ẹ̀yàn sì pọ̀ kú lọ́jọ́ kan gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa fi làákàyè ká máa wá fi takò àti ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ló sẹ́fẹ́ fún wa tí mọ́lákùnlé máa òun náà ní gba ẹ̀mí gbogbo ẹ̀dá so ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tó sọ́run ó lágbára láti ṣe bẹ́ẹ̀ ó ní kápá láti ṣe bẹ́ẹ̀ tún láti ní kágbà àgbọ́ bẹ́ẹ̀ ẹ̀yà ń sọ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ẹjá wa lọ lè mà inú àwọn kan tá a wa nínú wọn tó nílẹ̀ láti inú Al-Qur'an tó sallallahu alaihi wasallam agbọ́dọ̀ nígbàgbọ́ bọ́lọ̀ ọba àríkẹ́ láti tí ó kọ ọmọ wa àwọn ìtọ́lọ̀wọ̀ wá dákọ wọn fún wa tánàbí ò sọ wọn fún wa tó kàn júwe pé bóyá wọ́n ti sẹ́kan ní ààlẹ́tọ̀ láti fún wọn ló kọ fúnra wa ààlẹ́tọ̀ láti máa ṣe ìròyìn wọn fúnra wa àyàfi nǹkan tí ànábì sallallahu alaihi wasallam wá fún wa inú àwọn màláíkà yìí ń bẹ nínú wọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n bẹ láàrin Allah subhanahu wa ta'ala àtàwọn ẹrú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ránṣẹ́ gẹ́gẹ́ bí màláíkà Jibril tó yẹ pé òun náà lọ́nà ọba àdíjọlá òun ni máa ń sáwọn ànábì rẹ̀

Israfil bákanáà ọlọ́ọ̀bá àríkẹ̀ ọlá ìyẹn Maut èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè ní Azarail tí ò tẹ́rì fún inú gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní tá ń sọ nípa ọkọ̀ àwọn màláíkà òun náà ní kí a gbọ́dọ̀ rẹ̀ ìtò lálàáfíà ká tó pe màláíkà kan ló kọ̀ọ̀kan kò sí dín jẹ́ àzára ìm kò sẹ́rì kan náà al-Qur'an kò sí sẹ́rì kan náà hadith anabi sallallahu alaihi wasallam tó lálàáfíà ipe màláíkà kan bẹ̀ dín jẹ́ àzára ìm òun ló ti gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ni malakul maut òun náà ni màláíkà tó wà ni malakul maut ọlọ́wọ́n bá àlejò ọlá júwe rẹ̀ fún wa إذا جاء أهلكم الموت توفتهم رسلنا وهم لا يفرطون ọlọ́wọ́ bá àríkẹ́ ọlájúwẹ̀ rẹ̀ fún anú al-Qur'an pé ti kú bá ti dé màláíkà tàbí ti wọ́n òun náà ni ó gba ẹ̀mí ló gba ẹ̀mí lọ́rùn òun kálùkù tó sì jẹ́ pé màláíkà yóò gba ẹ̀mí kò ní sàṣẹ́ ètò àsìkò tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ní kó gbà àsìkò náà ní dí dépò pé wà lékún al-Qur'an bákan náà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó júwe màláíkà míì fún wa ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá pe orúkọ rẹ̀ ní Malik ọlọ́wọ́ Malik ọlá tó bá díjọ́ ògbédà kìí àmá ọlú ya Malik lè yẹ́kìdà alẹ́ ìnà rọ́bùka kọ́ọ̀lá ìnàkùn bá tó bá ti jọ́ ògbédà kìyàmà lẹ́yìn ìgbà tán bá ti kó àwọn ará alé náà tán wà nínú náà tán ẹ̀ẹ́ tán wà nínú náà wọ́n tún máa wá retí ìdájọ́ kan wọ́n máa wá ké màláíkà pé yá Malik apẹ̀rẹ̀ màláíkà tí ń jẹ́ Malik tọ́nà ọba àlekẹ́ ọlá ní wọn mójútó àwọn tán wà nínú ilé náà ìyẹ́ ti màláíkà ni táa gbọdọ̀ nígbàgbọ́ sí àti gbọdọ̀ gbàgbọ́ nínú àwọn màláíkà tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọládákọ tó rinlẹ̀ fún wa nínú al òun náà ni màláíkà tó wà tó jẹ́ gateman lé inú ná jahannam àwọn màláíkà tán mójútó ẹjọ́ ọ̀nà lè ná ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ fún wa qala lahum khazanatuha alam ya'tikum nadhir ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni ọlọ́wọ́ ma wá sọ fún àwọn màláíkà alam ya'tikum nadhir ṣé òjíṣẹ́ tó náà ọba àríkẹ́ ọláránṣẹ́ sí kò jíṣẹ́ dọ́dọ̀ yìí ni qalu bala qad ja'ana nadhirun fakadhabna wọ́n wà ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ tó náà ọba àríkẹ́ ọláránṣẹ́ wa òjíṣẹ́ fakadhabna a máa pè é nírọ́ wa qulna ma anzala Allahu min shay ẹ̀dá sọ fún náà ní kí ọlọ́run sọ nǹkan kalẹ̀ fún ọ irọ́ ni tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ike inú àwọn ẹrú sí ọlọ́run ọba àríkẹ́ọlá tọ́nà ọba àríkẹ́ọlá yàn wọ́n sẹ́ni bákan náà nínú àwọn màláíkà tọ́nà ọba àríkẹ́ọlá tún júwe fún wa nínú alukó القرآن اللهم بارك لنا ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية اللهم بارك لنا ورجوك بدأ القيامة àwọn mẹ́jọ nínú àwọn màláíkà àwọn náà ni wọ́n gbé àlẹ́ ara sí ọlọ́wọ́ bá àríkì ọládúwó wọ́n gbé ń gbá mú tó bá díjọ́ ògbèdè alkiyama eléyìí náà túnmọ̀ fún agbé àwọn màláíkà máa míì náà túnú tí wọ́n ìtún níṣẹ́ tọ́lọ́wọ́ bá àríkì ọlápa wọ́n láti ìgbé tí wọ́n máa ṣe agbọ́dọ̀ nígbàgbọ́ sí inú àwọn àtìdé inú àwọn àdádálẹ̀ táwọn èèyàn náà ni wọ́n fún àwọn màláíkà yìí ọlọ́wọ́ bá àríkì ọlọ́jọ́ ìfún apé anábì wá sọ fún wa pé orúkọ báyìí o náà ló kọ ẹnìkọ̀ kanú wa àwọn ará aládàádá rẹ̀ kí wọ́n wá fún wọn lókọ wọ́n fún wọn lókọ ya sáàdà bílà ya sáàdà bá bílà ya arwa bílà ya arwa bílà ya arwa bá bílà ya sàtẹ́dà bílà ya sàtẹ́dà bá bílà ẹ̀rí àwọn orúkọ yìí ó kọ mẹ́jọ ni tí wọ́n fún àwọn màláíkà yìí wọ́n wà máa kà níbi kútùbà súrátù yàásí wọ́n làwọn fi ń sàdúrà fọ́lọ̀ ọba àríkẹ́ọlá tó tọ́lọ̀ ọba àríkẹ́ọlá bá júwe ó kọ fún wa ìjó lẹ́tọ̀ fún wa ká máa pè wọ́n gẹ nígbàtà bá ń bẹ ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá á ń bèèrè sáà àti ìkẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kò tún wá júwe wọn fún wa kò sórúkọ wọn fún wa ipé màláíkà báyìí ìjẹ báyìí nínú àwọn màláíkà tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá júwe fún wa òun náà ní tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá júwe fún wa pé ẹ̀bìládùn ṣídáàrí الله عليك لنا يا أيها الذين آمنوا قوا أنفسكم وعليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون هنا لا ملائكة وموجودة هنا وجاء àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ ọlábàpàtẹ́ tí ó wọná ẹ̀wọ̀n lẹ́tọ̀ owó lágbára bẹ́ẹ̀ kan wá láwọn ó tàkúpá òní wọná torípọ́lọ̀ ọba àríkẹ́ láni àléyà mọ́lá ikàtún gẹ̀rẹ́dùn ṣìdáàdì àwọn tí mójútó náà jẹ́ ànámà yìí àwọn tí mójútó náà yìí àwọn náà ni àwọn amarahum wọ́n kì í takò àtẹ́tọ́lọ̀ ọba àríkì ọlá pa wọ́n so eléyìí náà nínú àwọn okò àwọn màláíkà ni tó yẹ pé ó nílẹ̀ láti inú alukur'an tí ọlọ́wọ́ ọba àríkì ọlá tó júwe fún wa ipé iṣẹ́ tí wọ́n ń ṣe ní gbogbo àwọn tẹ́tà àwọn màláíkà wọ̀nyí wá ń ṣe túláàsì ní fún wa a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ipé àwọn màláíkà ń bẹ wọ́n ti ṣiṣẹ́ tọ́lọ̀ ọba àríkì ọlá pa wọ́n láti láti الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم قد وصف لنا في أحاديثه الصحيحة كثرة عدد الملائكة ومن ذلك حديث أبي هريرة الذي قد آه، ذكرنا في الخطبة الأولى حيث قال النبي صلى الله عليه وسلم بأن السماء تعث وحق لها أن تعث أبطت السماء وحق لها أن تحث وماذا ولماذا تحركت السماء وتصوتت لماذا لأنه ما فيها موضع أربع أصابع إلا وفيها ملك واله جبعته ساجدا لله سبحانه وتعالى وكذلك ورد عن النبي صلى الله عليه وسلم أنه يدخل البيت المعمور سبعون ألف من الملائكة كل يوم ولا يرجعون إليه ثم في اليوم التالي يدخل آه، آه، آه، سبعون ألف من الملك حتى قيام الساعة وهذا يدل على كثرة عدد الملائكة الذين يعبدون لله يعبدون الله سبحانه وتعالى سجدا وركعا وقياما adúgbẹ́kún ọlọ́ọ̀bá àríkíọlá atọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́ọ̀bá àríkíọlá kún sàtàlékún kẹrẹ̀ kún sàtàlékún ìgẹ̀rẹ̀ fáwọn sàbí ànábì àti gbogbo àwọn tó wà wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó bìí ọgbìn àkìyàmà abẹ́lọ́ọ̀bá àríkíọlá kún sàkẹ́rì kọ̀ọ̀kan wa náà fún ẹni tí ó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam lórí dáadáa pẹ̀lú déédéé ẹ̀yà rúṣin ọlọ́ọ̀bá àríkíọlá gẹ́gẹ́ bá a ti ń sàlàyé fúnra wa níbi kútùbà alákọ̀ọ́kọ́ pé nínú àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ sí tó jẹ́ pé nínú àwọn erigun ìgbàgbọ́ ni òun náà ni alìmánu bí màláíkà òun náà ni ká nígbàgbọ́ sí àwọn màláíkà àwọn màláíkà tó jẹ́ pé ọlọ́ọ̀bá àríkíọlá ló dá wọn látara ìmọ́lẹ̀ ọlọ́ọ̀bá àríkíọlá sì pín iṣẹ́ fáwọn màláíkà yìí gbogbo àwọn tẹ́tọ́ lọ́wọ́ bá alékẹ́ ọlá pín fún wa yìí kẹ́ẹ̀bọ́ sí nílẹ̀ nínú àìrí láti inú al-Qur'an àti súnà Nabi sallallahu alaihi wasallam túláàsì ní fún aká nígbàgbọ́ sí àwọn tẹ́sí àwọn màláíkà kọ̀ọ̀kan ṣe àwọn ìtọ́lọ̀wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ wá júwe fún wa pé wọ́n ti jẹ́ báyìí àbí tí ò sọ orúkọ wọn fún débi pé kò sẹ́ni tó bẹ́ẹ̀ tó lè ṣe òǹkà pé iye báyìí òun náà làwọn màláíkà bí ọlọ́ọ̀bà àríkẹ́ ọládá torí pé ànábì sallallahu wasallam ànábì sọ fún wa nínú hadithu rẹ̀ tó lálàáfíà ànábì sallallahu alaihi wasallam ó ní atọ́dì sama ànábì ní sama ń gbìnkìn ànábì ní sama ń gbin látara tí yàn bá gbé ẹrù síbi sórí nǹkan tí làǹkúmí bá gbé ọmọ bí ẹrù sórí làǹkúmí yóò ṣe máa rọ kẹ́kẹ́ tí ó máa dún ànábì ní anábi ni ó tọ́ bẹ́ẹ̀ títà mọ̀ máa gbé kè ẹ́ anábi sallallahu alaihi wasallam wá ní máa fi ha ẹ́ anábi ní kò sí ààyè kankan ní sámàtẹ́ ríun maòdí sábẹ̀ àtọ́bẹ̀ anábi ní kò sí ààyè tí èyàn lè fi kamẹ́rin lé báyìí nínú sámà tí yóò fi tó jẹ́ pé yóò ṣe kí ni yóò fèrí kalẹ̀ fọ́lọ̀ ọba àríkọlá alábìnrin kò sí ààyè kan tẹ́fẹ́ lè rí ní sánmà àríkà ẹ̀rí màláíkà tí ó ṣe kí ni tí ó ma forí balẹ̀ fọ́lọ̀ ọba àríkọlá inú àdífù mi inú ríwáyà mi ó ní rọ́ọ̀kì án àwòtáàdìdán áwòkìyàmàn ẹ̀rí màláíkà mi àríkà ẹ̀rí màláíkà tó pé àwọn kan bẹ èrí forí kan làwọn wà wọ́n ma bí ó ṣe wà ń bẹ̀nu tí wọ́n ma jọ́sìn fọ́lọ̀ ọba àríkọlá àwọn ọba àlejọ́lá so anábi ńlá tara bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ kí sámọ̀ òsè kíní kí sámọ̀ òpinkin anábi ní láwọ́ta alamúnà máa alim anábi tẹ́ bá mọ́ tẹ́mi mà ní ìtẹ́mi anábi mà tọ́ ẹ̀pẹ́ iná bá mà ní làdọ̀hìtùm kọ̀lí ìlànà wọ́làbàkẹ́tùm kẹsì ọ̀ anábi ẹni yóò bá tí máa pọ̀ wàlàbàkẹ́ ìtún kẹfì rán kọ́lá Ànábì sallallahu alaihi wasallam ní ẹkúnlẹ̀ bá mọ́sún tí ó máa pọ̀ tẹ́ bá mọ́ tó ń mọ́ ẹ̀ nípa kíni nípa àwọn tó pamọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó bá díjọ́ ọ̀gbìdà kìámà Ànábì ní kọ́dà tẹ́ bá mọ̀ débẹ̀ ni ẹ nílẹ̀ súnmọ́bìnrin látara bẹ́ẹ̀ gbogbo yẹn kóra yín jáde nulé ẹ máa wá lọlẹ̀ kégbà nígbà ní bọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pé kọ́lọ́wọ́ sànù yín látara tá Ànábì sallallahu alaihi wasallam lóhun mọ́ àmọ́ nítorí pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kábàlẹ̀ ní fọkànbalẹ̀ so eléyìí ó túmọ̀ pé òǹkà àwọn màláíkà òǹkà tó pọ̀ ni inú àwọn tó túmọ̀ fún wa inú àwọn àdíjà Ànábì sallallahu alaihi wasallam tààfi ma ipé òǹkà àwọn màláíkà òǹkà tó pọ̀ ni Ànábì sallallahu alaihi wasallam nínú hadith tó lálàáfíà Ànábì ní anábì ní gbogbo ojoojúmọ́ ayé kọ̀ọ̀kan anábì ní òun ni àwọn màláíkà 70,000 anábì ní wọ́n máa wọnú baitul ma'amur ibo ni wọ́n pè ní baitul ma'amur tọ́lọ̀ ọba àríkẹ́ lájúwé fún al-Qur'an tó ni wal baitul ma'amur wa marfu al-baitul ma'amur òun ni ilé ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá tó wà ní kíni tó wà ní sánmà ẹlẹ́ẹ̀keje lọ́hùn ẹ̀yìn tó jẹ́ pé ilé yẹn ń ṣe déédéé ibi tí kàábà wà ní dédé lẹ́lẹ̀ ní sánmà ẹlẹ́ẹ̀keje anábì sallallahu alaihi wasallam anábì wá ní ojoojúmọ́ màláíkà 70,000 òun ni ó máa wọnú bait

gẹ́gbó ti ẹni ilẹ̀ fún ànínú hadith Umar ibn al-Khattab radiyallahu anhu ẹ̀rẹ̀ sí Umar ti sọ fún afẹ́fẹ́ inama nahnu julusun inda rasulillahi sallallahu alaihi wasallam dhata yawm ittala alaina rajulun shadidu bayadi siyam shadidu sawadi sha'r la ya'rifuhu minna ahad wala yura alaihi atharu safar hadith Umar ibn al-Khattab ilẹ̀ iná ń tọ́ka fún wa ipe a malaika a máa ṣe gini a máa wá ní wà èèyàn ẹ̀yìn tí ó ṣe gini tí ó jẹ́ tọ́lọ̀ ọba lábára sáà nabi sallallahu alaihi wasallam kọ́dà òun ilẹ̀ nínú àdíjà النبي صلى الله عليه وسلم pé màláíkà ẹgbọ́n sàábì kan bẹ tánkò kọ̀rẹ̀ ní Dihyatul Kalbi àwọ̀ rẹ̀ òun náà ni màláíkà Jibrilu masába gbà tó bá bá Nabi sallallahu alaihi wasallam ẹnìkan Nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ lọ́jọ́ Aisha wá Nabi lọ́kankan nígbàtí Ànábì wá parí pẹ̀lú ẹni náà tẹni ẹpẹ́ ìdá Ànábì wá Aisha pé ẹni tí ń bá talent tó jọ ó ní àwọn oníṣẹ́ bí Dihyatul Kalbi ni ẹ Ànábì ní rárá o Ànábì ní Jibrilu wá báhùn tí ń báhùn sọ̀rọ̀ tó túnmọ̀ pé Ọlọ́run bá àríkẹ́ ọlá ó fún àwọn kíni láti gba àwọ̀ àmáwọ̀ tí màláíkà máa ń gba àwọ̀ nǹkan tó dáa ni yàtọ̀ sí àwọn àlìjẹ̀nú tó jẹ́ pé àwọn lè gba àwọ̀ káwọ̀ wọ́n lè gba àwọ̀ tí ó dá wọ́n lè gba àwọn àwọ̀ àwọn ìrísí kan tí ó máa dẹ́rùbàyàn àwọn màláíkà ọlọ́wọ́ bá àlìkíọlá so látara àdí eléyìí kalọ̀wà lọ lè máa ìpé kí láǹfààní ti ń bẹ fún wa ibi ká nígbàgbọ́ nípa àwọn màláíkà yìí àǹfààní rẹ̀ pọ̀ inú àwọn àǹfààní ẹ̀ òun náà ni alìsì islamu lílà ìjúpájíṣẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bà àríkíọlá pé tó bá ti wí fún wa agbọ́dọ̀ gbà ni àkórí àǹfààní ti ń bẹ ń bẹ agbọ́dọ̀ wo bẹ́ẹ̀ bó ló ti wá rí báyìí ẹn kí ló fà tó fi rí báyìí sọ́lọ́ọ̀bà àríkíọlá ló ni ó kàlùkù yóò máa mú ma mú wa mọ̀ pé gbogbo tàà bá ń ṣe gbogbo ẹ̀nà ló wà lákọọ́lẹ̀ ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid ọlọ́ọ̀bá alẹ́kẹ́ lánígbónà kan ò ní máa jáde lẹ́nu wa àyàbí kó jẹ́ pé àwọn màláíkà kan bẹ tí wọ́n ń di ọ̀rọ̀ náà wọ́n ń dè mọ́lẹ̀ wọ́n ń kọ sẹ́ta bá ṣe kalẹ̀ wọ́n sì ń kọ ọ̀rọ̀ tá a bá sọ wọ́n ń kọ kalẹ̀ tó eléyìí náà yóò máa ṣe kíni yóò tún máa mú wa kú fún bẹ̀rù ọlọ́ọ̀bá àdìkẹ́ ọlá nígbà tá a bá ò rí wa ká máa wá ó tún mọ̀ pé àwọn yìí ayé pé èèyàn ó gbọ́ nígbà nígbàgbọ́ pé kò sẹ́nì kankan tí ń ríun kò sí kankan tó wà lákọọ́lẹ̀ ni inú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀bí ká nígbàgbọ́ sí màláíkà òun náà ni pé ó yóò mọ̀ mú oníkàlùkù wa yóò mọ̀ mú wa máa palẹ̀ mọ́ dé ńgbà tí kú bá dé wá bó kàlùkù nítorí pé a ni ó wà gbẹ̀mí ẹ̀ a mọ̀ palẹ̀ mọ́ dé kú inú àgbà tí kú bá dé tó bá gbé kàlùkù sínú sàárè lọ́wọ́ ìyàtọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam pé àwọn àwọn kíni nínú àwọn nǹkan tí ó mọ̀ mú ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ bá àlejò ọlá ni tí a ah, màláìkà méjì kan bẹ wọ́n wá béèrè béèrè nù sàárè tó bá béèrè béèrè tó bá rí dáhùn ajẹ́pọ̀ ń bẹ lórí dáadáa nu tó bá rí tó bá rí béèrè náà dáhùn ajẹ́pọ̀ eré ewu ni irú ẹni bẹ́ẹ̀ wà tí ó fi dìjọ́ gbéjà kìyàmà gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní ni tó yẹ pé téèyàn bá nígbàgbọ́ ẹ̀ bọ́lọ̀ ọba àlejò ọlá ti ní ká nígbàgbọ́ sáwọn màláìkà yìí yóò máa mú yàn máa ṣe tó bá dijọ́ gbídà kìyàmà tó bá jẹ́ dáadáa ni yóò gbẹ̀san rẹ̀ tó bá jẹ́ dàkejì náà ni yóò gbẹ̀san rẹ̀ abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá kọmọ́sà sí àríkún àgbọ́yẹ̀sìn rẹ̀ fún wa abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá kọmọ́sà jẹ́ àmú òdodo olódodo kó já tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá kó jẹ́ ká má bàjẹ́ ní bàjẹ́ kó jẹ́ ká jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma ansur al-islam wal muslimin المسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم